ohun ọwọ́ ọ̀tún ṣe ọ̀làgbàrà lákùnrin ìwà ya. ẹ̀yin ọkùnrin ikú alágbára ẹ̀yin ọkùnrin fún ìwà akẹ́sọjí àbíà ẹ̀ṣẹ̀ bíi tiyín ọkùnrin tiyín kọ́ ọkùnrin dáadáa lè yẹ. ẹ̀yin obìnrin náà àwa obìnrin ọ̀gá ọ̀ ṣe é ti ṣe àrẹ̀ṣà ṣe ti wà lójú kan ìbànú àpíà ó yá bá ń tẹ bá ń sẹ́ndì ẹ̀. ṣó ti wà ń bẹ̀. ẹ̀ ń wo back view kan àbí ẹ̀ ń wo ẹ̀yìn ẹnìkan ẹ̀yìn ni ẹ̀yìn lẹ gbọ́dọ̀ rí a lè jẹ́ kẹ́ ẹ rojú. ẹ bá wà rò pé lágbájá ni tàmẹ̀dò ni làkàṣègbè ni ọ̀ọ́ um, èmi ṣá mọ̀ pé àwòrán ẹ̀yìn ni kẹ́ ẹ wò kó lè kẹ́ ẹ lè mọ̀ pé ẹnìyẹn wàá bá wa ni. màá tẹ fọ́nrán rẹ̀ síta báyìí ní ohùn ẹnu ẹni yẹn ẹ̀bá àmọ́ rò pé lágbájá ni ẹ̀bá àmọ́ rò pé tàmọ̀dò ẹ̀yìn lẹ́mọ̀ ọ̀họ́ ìyá máa jọra lóhùn ìyá máa jọra ní ìrìn ẹsẹ̀ gan ìyá máa fi jọra pé ah, ẹni tí sì lọ́lọ́ kan ó dẹ̀ jọ kú alágbára nígbà bá máa súnmọ́ kò ní í jẹ́ kú alágbára. Ah, èèyàn mọ̀ máa jọra wọn o ah, aṣọ tán ni ah, aṣọ tán wọ̀ ló jọra tí mo fi rò pé òun ni àmọ́ rí bẹ́ẹ̀ eh, òun náà nírú aṣọ yẹn àmọ́ rí bẹ́ẹ̀ ẹ ṣé o fọ́nrán tí màá tẹ̀ nísìnyí tẹ́ fi mọ̀ pé ó peléke ó pinmirin ó kà mọ̀mọ̀ tẹ́ fi mọ̀ pé èmi tí mo ní àmọ́wọ́ tá a fi jẹ́ tẹ́ fi mọ̀ wípé ó ní tí mo rí n tó wí bẹ́ẹ̀. bá a ṣe fẹ́ ṣèfù ẹ̀mí ẹ̀mí tí ọmọ nìkan tí ọmọ méjì one two three four ẹ̀mí mẹ́rin màá sọ̀tún mọ bó ṣe jẹ́ ẹ̀mí mẹ́rin bá a ṣe fẹ́ ṣèfù ẹ̀ òní o lórí ètò òmùlérò ìdí tí wọ́n fi tan fọ́nrán yẹn síta nìyẹn tí ó tẹ́ fi gbọ́rọ̀ lẹ́nu oníkàn ẹnu oníkàn láti gbọ́ pọ̀n. ó tún lè jẹ́ ẹ̀kọ́ fún àwọn obìnrin míì ìdí tí wọ́n fi tẹ fọ́nrán yẹn síta nìyẹn kí àwọn ọkùnrin tí wọ́n bá da tí wọ́n máa darú obìnrin sírú irú àdánwò báyìí kan náà lè jí gìrì kan lè ní ìyípadà ọkàn. jẹ́ wípé irú tọ́mọbìnrin yìí ní lọ́kàn tó jẹ́ pé ọlọ́run ò fún ṣe kọ́lọ́run tó jẹ́ kí ó gbé aláwo re ọ̀rẹ́ ẹ̀ kan kò pé ah my friend problem lọ sí Fresh FM lọ sí lọ́wọ́ múlẹ́rọ́ ò ń gbọ́ ni Oh wò ó lọ bá yèyé múlẹ̀ ìyálòdè ìyá múlẹ̀rọ mọ̀mí jí o tó bá ti dé lùmọ̀ká pírẹsẹ́ńtà ó kì í gbọ́ ní gbogbo every Saturday tó o bá ti lọ sí Fresh FM wà á rí wọn lọ ṣàlàyé fún wọn lọ ṣàlàyé nǹkan tó fẹ́ fún wọn wà á rí pọ̀rọ̀ yẹn máa ní solution wà á rí pé wọ́n máa bẹ rí solution sí ọlọ́run tí ò fààyè gbà kí èrò tó ní lọ́kàn òṣẹlẹ̀ tó fi gbọ́ ìmọ̀ràn rẹ̀ làwa ń dúpẹ́ fún o. pẹ̀lú aya ẹni èèwọ̀ ló ṣe pàtàkì tó ṣe kókó sí kọ́mọ̀dà ẹ ṣe àdúpẹ́ a ò gbọ́dọ̀ fọ̀rọ̀ òbí wẹ́tayá ẹni a ò gbọ́dọ̀ fọ̀rọ̀ ayáwé tòbí ẹni. fọ́nrán tẹ́ gbọ́n ìṣẹ́jú mẹ́sàn-án ni ìṣẹ́jú mẹ́sàn-án bí n bá fún un lóore ọ̀fẹ́ kó fi wákàtí mẹ́ta sọ̀rọ̀ ààyè ẹ̀ wà fún torí ẹni tó tó ẹ mọ bí nǹkan bá ń jóyàn lára wáì wáì wáì wáì wáì wáì ṣùgbọ́n tẹ̀mí fẹ́ fàyọ tàbí tá a fẹ́ mú tó lè jẹ́ ẹ̀rí tí ó gbé ọ̀rọ̀ wa ní ẹsẹ̀ bí ìṣẹ́jú mẹ́sàn-án òun ni ẹ farabalẹ̀ ẹ gbọ́ ẹ̀yin abiyamọ ẹ gbọ́ ẹ farabalẹ̀ ẹ gbọ́ ẹ̀yin ọ̀dọ́ òde ìwòyí ẹ gbọ́ ẹ farabalẹ̀ ẹ gbọ́ ẹ̀yin ọkùnrin ẹ gbọ́. ẹ̀yin obìnrin ẹ̀gbọ́n o. ọ̀yá o ẹ̀tẹ̀ tí ẹ gbọ́ o. ìyá mi o ìyá làlá bàrò. ìyá mi o ìyá mi o ìyá làlá bàrò. ìyá tó wọ́n mi dàgbà ìyá tó bí mi sáyé. ìyá mi o ìyá mi o ìyá làlá bàrò. màmá tó wọ́n mi dàgbà màmá tó bí mi sáyé. ẹ má bínú àyọ àwọn nǹkan kan àti nǹkan kan kúrò ń ni a gbọ́dọ̀ tẹ́ síta bí ẹni yẹn ṣe fi bó ṣe sọ̀rọ̀ hmm, à ń tàn ń rẹ́ à ń rẹ́ lọ́wọ́lọ́wọ́ à ń kún lọ́wọ́lọ́wọ́ hmm. ẹ̀yin ẹ̀ṣá tẹ̀tí yín bẹ̀lẹ̀ jẹ́ ọgbọ́n tí ń bẹ níbẹ̀ ni a fẹ́ kẹ́ ẹ kọ́ kí ni yóò jẹ́ ojútùú kí ni yóò jẹ́ ọ̀nà àbáyọ ní tọ́jẹ́ wá lógún a ti gba ẹ̀mí bíi mẹ́ta là lórí ọ̀rọ̀ yìí ẹ̀mí bíi mẹ́ta sí mẹ́rin là lórí ọ̀rọ̀ yìí ńlọjẹ̀ wá lógún. a ṣe kọ́gbọ́n lára agi ọ̀pọ̀tọ́ ńlọjẹ̀ wá lógún. mo lérò lẹ́tọ̀ ìkànnì fresh one zero five point nine ilé orin challenge nílùú Ìbàdàn aago mẹ́fà rí kọjá àṣẹ́jú mẹ́fà. pọ̀ síbi gan. àti rẹ tẹ́lẹ̀ ká tó wá ṣùgbọ́n mo tún kíyèsí pé kárẹ̀ nǹkan kan kúrò ńbẹ̀ ò eh, ní ò jẹ́ jù síta bí mo ṣe ní kẹ́ ẹ̀ ti máa gbọ́ ẹ̀yẹn ṣàtẹ̀bà tí wá ẹgbẹ́ tí yín sí rédíò yín dáadáa ẹ̀yìn sókè lálálá ẹ pé gbogbo àwọn tẹ́ ẹ lẹ́pẹ̀ tẹ́ ẹ lẹ́ràn létí ó yá ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ má bínú. ọ̀kan ni mo fẹ́ bí ẹ̀yin ènìyàn international brothers ẹ bá mi dá sí ọ̀rọ̀ kan ni mo fẹ́ bí ẹ̀yin ènìyàn international brothers ẹ bá mi dá sí i. àní nínú òbí ẹni pẹ̀lú ọkọ ẹni èwo ló ṣe pàtàkì tó ṣe kókó. chief commander ẹ ṣe àdúpẹ́ a ò gbọ́dọ̀ fọ̀rọ̀ òbí wé tọkọ ẹni a ò gbọ́dọ̀ fọ̀rọ̀ ọkọ wé tòbí ẹni a ò gbọ́dọ̀ fọ̀rọ̀ òbí wé tọkọ ẹni a gbọ́dọ̀ fọ̀rọ̀ ọkọ wé tòbí ẹni ohun tí òbí lè ṣe ọkọ ò lè ṣe yẹn ohun tí ọkọ lè ṣe òbí ò lè ṣe yẹn àmọ́ ká lọ rántí pé ọkọ lè kọ́ ni baálé lè lé ni ìgbòkígbò gbà wá lọ́jọ́ jíjẹ lọ́jọ́ ìdíjẹ nínú ìgbàdùn tàbí lọ́jọ́ ìṣòro òbí ẹni ò lè kọ́. ìgbàgbéra mọ́rọ̀ lóye. síbìn ọlátúbọ̀ sún mi o ọkọ̀ alájà ìbídùn lẹ́rọ̀ṣẹ́ ọmọ bá mẹ́kẹ́. missionary brothers ẹ bá mi dá sí i. ọ̀rọ̀ kan ni mo fẹ́ bí ẹ̀yin ènìyàn international brothers ẹ bá mi dá sí i. ẹ má bínú. àní nínú. àbí àní ń ṣe operation fún fọ́nrán yẹn bí mo dẹ̀ ṣe fẹ́ nìyẹn mi náà ni mo ní kó yọ àwọn nǹkan kan àti àwọn nǹkan kan àti yọ́yọ́yọ́ náà lè kú sí ìṣẹ́jú mẹ́jọ àti díẹ̀ bí ìṣẹ́jú mẹ́sàn-án a ní láti yọ kankan níbẹ̀ náà tí òfin ní fún àwọn èèyàn tó bá mọ ẹni yẹn ní ẹ̀rí pé lágbẹ́jà ni kò yé yín mọ̀ pé ètò yìí ó ń daṣọ́ bohun tó pọ̀ ó yá ó ti yá o ó ti yá o. àárò ni mò ń gbà tó di bí ọmọ mẹ́rẹ̀ẹ̀rin àmẹ́yì mi ì ṣe mẹ́sìtì ló jẹ́ mọ̀ pé ì ń jẹ́ mọ̀ orúkọ mi ni ẹni tí Ọlọ́run mọ̀ fún ara mi ni mo gbéra ní tí mo bá mọ́ mi ìyàmúlérò mo ní oyún òtí lé ní oṣù mẹ́rin èmi ò dẹ̀ fẹ́ bí fún ọkọ mi torí àti jẹ mí jù àárò ni mò ń gbà tí mo fi bí ọmọ mẹ́rẹ̀ẹ̀rin àmẹ́yì mi ìṣe mẹ́sìsì ló yé mi pé ń yé mi pé mo lóyún sínú tó bá pẹ́ tí mo ṣe kó oṣù ni mi ní màá ti ṣe tipẹ́tipẹ́ àgbà tí mo lọ mọ̀ sí ọjọ́ ti lọ mo lọ yàtí àlọ́ jẹ́ kí n mọ̀ pé oyún ti develop lára mi àmọ́ ọkọ mi ò mi ìdẹ̀fẹ́ kẹ́nìbọ̀dì ò mọ̀ tí màá fi bí ọmọ ẹ̀ máa ń wẹ̀ tí mo lè fún ó lè rà á ni o àbí ó ní ìdè ni mo bùn wọn láyé lọ́rùn àmọ́ yẹn kó tà láti gbà lé mi kí n níbi mò ń gbé anybody tí mo fún mi lóyún báyìí kó kúrú kọ́ gbalẹ̀ fún mi kí n lọ bí mo fún mi fún mi kó gbọ́ mi kọ́ máa lọ kí mi ní òde gẹ̀rẹ́ àti kọ́ mọ̀ mọ́lẹ̀ mi kí n dẹ̀ mọ́ mọ́lẹ̀ dípẹ́ bá wàhálà máa dé lọ́jọ́ mi tí mo fẹ́ nìyẹn kẹ́ni yẹn kàn gbalẹ̀ fún mi kí n rọra máa gbé bẹ́ẹ̀ tí màá bí mo kọ́ mọ́ jìnnà sí mi tí mo bá ti sọ̀rọ̀ láyàtọ̀ làáfíà kọ́ máa gbé ọmọ yẹn lọ síbi tó bá wù mo forty years ní báyìí máàcì yìí náà mo kó forty years ọlákùwàlà tó ń ṣe láàrin mi àtọkọ mi ni lórí pé kíni ìyá ń jẹ mí ju àrùn mọ̀ ń gbà mo bá yàn fọ́tọ́ káàkiri ló lé ni àrùn mọ̀ ń gbà tí mo fi tọ́jú àwọn ọmọ mi mi ì lẹ́fẹ̀ẹ́ wà láàmú tí wọ́n bá ti mẹ́rìndínlẹ́sì nígbà tó wá àti parí ìjà ní dìsẹ́mbà yìí ó ní dìsẹ́mbà yìí la parí ìjà láti ọdún mẹ́jọ sísìn tá a ti túká mo ní oyún kọ̀kọ̀ mọ̀ tí mo fi bímọ yẹn fúnra mo da oyún ìtàn ọmọ ọ̀dọ́ ọmọ ìtọ́yẹ̀ ni mo bímọ yẹn ọmọ ẹ̀ ti pọ́dún mẹ́fà báyìí èyí tí mo tún wá ní ìnáta parí ìyá tí mo tún wá ní ìyá ìyọ̀gbọ́dọ̀ jẹ́ mọ́mì ló yẹ kí n wá báyà múnirú fúnra rẹ̀ fúnra rẹ̀ mo gbéra ní mi mọ́bí àyè mo béèrè mo fi dé ibàyè láàárọ̀ yìí pé mo fẹ́ solúsàn yìí pé wọ́n bá mi wá ẹ̀tọ́ máa ní ìdí ọmọ tí ó gbà obìnrin ni wọ́n lápò ti dìfẹ́lẹ́pù níjọba ti dìfẹ́lẹ́pù máa lọ ṣẹ̀ dànù ni àmọ́ wá rí i pé ọmọ yìí ti di ọmọ ẹnìkan náà ní ìdí ọmọ láyé tí ò tí ì bì mo fẹ́ fi fún ẹni ẹ̀ kókọ́ mọ̀ mọ̀ láyé láyé àti náà kọ́ mọ̀ mọ́lẹ̀ mi kì í dẹ̀ mọ̀ mọ́lẹ̀ kọ́kọ́ wà bí tí màá máa gbé fún mi tí màá fi bímọ láyé àtàlàáfíà àlàáfíà. ṣé nígbà tí wọ́n parí ìjẹ̀yìn àtọkọ yín ní January tẹ́ ẹjọ́ ní àjọṣepọ̀ lo nǹkan ìdáàbòbò nígbà tẹ́ mọ̀ pé ẹ̀fẹ́ bímọ fún wọn mọ́. èmi ò lo àti pé bóyá èmi àti ẹ̀ kí ló láti lẹ̀ mo dẹ̀ ṣàlàyé pé kó lo rọ́bà olùmọ̀mọ́ rọ́bà olùkọ̀dẹ̀ mọ́ lóòótọ́ ni èmi náà dẹ̀ kí lo ògùn àti ìsìnrí mẹ́sìsì kò jẹ́ kẹ́rù ọ̀bá mi pé bóyá máa lóyún. ó jẹ́ ẹsẹ̀ nǹkan oṣù. mi ìṣe mẹ́sìsì láti bí ọdún mẹ́jọ yẹn mi ìdẹ̀ sọmọ kò yín tí mo ti bẹ́ẹ̀ bì kan yìí tí mo ti bẹ́ẹ̀ lẹ̀kẹ́rin mi mi ìṣe nǹkan oṣù mi ìdẹ̀ ní àlè dé pé bóyá máa máa yàn àlè pé bóyá máa fi ẹrù ọ̀bá mi ní so mẹ́sìsì yín tí ò wá gan òbá yín lẹ́rù. mi lẹ́rù ọkàn mi balẹ̀ pé ìgbà tí ìsúnmọ́kùnrin ọkàn mi balẹ̀ mọ́ mi. ìgbà tí wọ́n wá dé ní january tẹ́ wọ́n parí ìjà yìí ẹ̀yin ò ṣe gbìyànjú láti ẹ̀ tí lo nǹkan ìdáàbòbò gbà tẹ́ mọ̀ pé kì í tó yẹ ká ẹ tó bímọ fún mọ́. mọ́mì ẹ̀rù yín ọ̀bà àgbà tí mo ti bèrè pé ní ìsẹ́mẹ́tìsì o yóò orí kò lè dúró pé bàtí ìsẹ́mẹ́tìsì ẹ̀rù ọ̀dẹ̀ bà mí mọ́mì ẹ sọ fún un bẹ́ẹ̀ ni mo sọ fún un náà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mo ní orúkọ àlọ rọba olùwọ̀n mọ rọba lò pé kò lè dùn yín ìgbà tí mo ti ní mi sẹmẹsì láti gbà yìí mo ní wo báíbù tí mo ń gbé káàkiri ń gbọ́ ìǹsẹ́mẹ́sìsì ìǹdẹ̀sùnmọ́kùnrin february tó máa ti ní mo mọ̀ pé nǹkan ṣe kúnnukún má mọ̀ pé oyún gan ni màá ti lọ sẹ́ tí mo fi ń lo àgbo lóríṣiríṣi kó tó pé mo wá mọ̀ pé mo lọ ya sika kan ni pé ó ní kí n la sika kan bí i fibroid gan ni sika yẹn ló gbé pé ọmọ ni kì í ṣe fibroid o mo fi ní ah ayé mi tó ta lẹ́lẹ̀ kegege ẹ tí ọmọ gbà tí mo ti ń dààmú kánà sí ibi ọdún mẹ́jọ sísìn àgbà mo ti fẹ́ gan kò sí pé báyà kankan kò kò sí kankan fún mi. ọdún kẹrin ò lè ṣe é ṣègbéyàwó. two thousand and three láti má rìn two thousand and six láti márùn kọ̀dẹ̀ sówó pé báyà gbowó kan máa fi tó fi lọ fẹ́yàwó mi ẹ tó wá fẹ́yìn wá ti gbà ó ti fi ògùn dè mọ́lẹ̀ kò ju orí tèmi rò má tọ̀. sẹ́kẹ̀ tó túká lọ́dún mẹ́jọ sẹ́yìn náà ló ti fẹ́ ni tó fẹ́. ẹẹ two thousand and ten lọ́fẹ́ ẹni yẹn wọlé ọmọ ẹlẹ́ẹ̀kẹta ló wà nínú oyún mi tó fẹ́ ni yẹn wọlé. ọmọ ẹlẹ́ẹ̀kẹta ló wà nínú oyún ẹ̀ tó fi fẹ́ ni yẹn wọlé. yo tẹ́lẹ̀ kẹrin ya mọ́mì ìyá ò jẹ́ mi. ẹ tí wàá nìdí tó fi wá jẹ́ pé oyún yóò ṣe é ṣẹ́ mọ́ ẹ sì fẹ́ sọ fún pé lóyún kọ́mọ̀ bá tó di àjàgà ẹlẹ́ẹ̀ka ọ̀wọ́n lẹ́ yọ̀ǹda ọmọ. ìyá ò jẹ́ mi nì sọ́nà fáàrù mò ń sè mọ̀ bá yẹn fọ́tọ́ káàkiri ló lé ni. ẹ mọ̀ bó yóò gonú ẹbí yín lọmọ yìí. mọ́mì ọlọ́run ó ṣe lógo fẹ́ lómi náà ọlọ́run á gbé dìde fún mi ọ̀tọ́ ọlọ́run mọ́mì ẹ̀ mọ́jà padà sẹ́yìn ó wù mí kí yọ̀ǹda ẹ̀fẹ́ lómi ni torí tó bá kò sí tó ṣe fún mi náà wàhálà náà màá ṣe tí màá fi bí màá tún màá fi tọ̀ dàgbà tí màá tún màá fi dá tọ́mọ mi ọmọ tí mo ní kọ́ sísè ojú mi ọmọ tójú mi rí ọmọ tó pé sísè ẹ̀sìn ọmọ tójú mi rí lóyún lóyún tó bí tán tí mi mọ̀ yìí mọ́ mi ọmọ tójú mi rí ọmọ tójú mi rí mi mọ̀ pàṣẹ ìfẹ́ lọ́kọ mi ni mi mọ̀ pàṣẹ ìfẹ́ ni ìyàwó mi máa fẹ́ kí ìyàwó jẹ mọ́ mi ẹ dákun sọ́ba lè yẹ̀pù mi kọ́jọ́ kó sànù mi ọmọ nàìjíríà tí màá fi bí sẹ́ni yóò fi máa gbé lọ sọ́ba nídìí ọmọ kí n fi tàn láyọ̀ ni. àwọn tó bá wá rí yín nínú oyún ń kọ́. wọ́n mọ̀ ẹnìbọdà fún mi lóyún o ẹnìbọdà fún mi lóyún tẹ́lẹ̀ mi ò kí síìkì wọ́n mọ̀ kó mo lóyún mo ṣe wáyé. ètò ìsọ ni wípé oyún ti ń pọ̀ṣù márùn lọ lára yín báyìí eh. anybody ò tí mọ̀ pẹ́ lóyún àwọn tó bá padà rí yín kẹ́ ẹ tó bímọ ń kọ́. ẹni náà mo fi ní ẹni tó bá ní ìdí ẹ̀ báyìí kó wá gba ilé fún mi kí n rọra lọ dúró síbi kẹtọ́ wọn ti lè mọ̀ mí àtọ́ làtọ̀ tí màá kẹ́ mi mọ̀. sẹ́wà ní ṣiṣẹ́ mọ́ bẹ́ẹ̀ ni mo ẹni máa bá fẹ́ fọṣọ máa bá fọṣọ ní mi mọ́ pé kò ní sí pé ibi wọ́n ti mọ̀ mí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ níbi wọn ò tí mọ̀ mí ni màá lọ màá máa fọṣọ màá máa fọṣọ bẹ́ẹ̀ jẹ́ jẹ́ tí màá bímọ náà ni torí màá sá máa jẹun torí ibu àti gbọ́ bùkátà ilẹ̀ ronú dé bi sọ pé ẹ fẹ́ yọ̀ǹdo yún àtọ́ ọmọ yẹn kí yọ̀ǹde ẹ fẹ́ ní ẹ tọ́ bá ní ìjẹ́ kó fún lọ ẹ ẹ ẹ jọ ẹ ní dààmú bó ṣe rí nìyí. tẹ ẹ bá wá rẹ ní tí ó ràn yín lọ́wọ́ tá ẹ fi ní gbé ìgbésẹ̀ pé ẹ fẹ́ yọ̀ǹda odidi ẹ̀mí fún ẹnìkan tẹ́ ẹ̀ mọ́lé tẹ́ ẹ̀ mọ̀ náà. ẹ wò mọ mi ah, èèfẹ́ fún èèyàn mọ́ fẹ́ fún lọ́mọ yìí níṣẹ́ lórí àti jẹ̀mí gbìmí mọ́ fẹ́ fún pé mo tún lóyún fún ni again tí mo bá ní mo lóyún fún lórí àdùpẹ́ ah, ọmọ ètò kótó lọ́wọ́ again mọ́ mi inú rí àdùpẹ́ mo tún kótó lọ́wọ́ mi mọ́ fẹ́ fọ́ mo fẹ́ fẹ́ lómi rẹ̀ tí ò ní di ọmọ ni wọn mọ̀ fẹ́ fẹ́ lómi tó ní ìjọba tí mo bá fún un inú rẹ̀ àdìgbà ah, mo tó kó sóun lọ́wọ́ lẹ́lẹ́kejì lẹ́lẹ́kanú yìí ni mo mọ̀ fẹ́ fún ni mọ́ mi hmm. mi mo mọ̀ fẹ́ fún ni torí kò lè bá a mọ̀ pé ẹ mọ̀ tí ì pé báyà gbà tí mi ìyìn lérò ọ̀tọ́ náà kọ́ pé báyà ìyìn rẹ̀ tí màá mo fi dúró de yìí mi dúró de mọ́ mi mi lè ṣàgbére ni hmm. mi dúró de ìtí ni pé báyà ah, báyà kò rẹ̀ sí ọ̀fẹ́ ìyìn ní ìdí iṣẹ́ mi pè mí ẹ̀yẹ́ mọ̀ sáré mo ṣàrò mi ì lè kiri mi ì káàkiri mọ́ mi mọ̀ pé màá tún kó sọ́wọ́ ọkọ mi. sọlẹ́ sùpẹ́ parí ìjà lẹ́yìn ọdún kẹjọ. ìmọ̀ ni wàhálà ìtúndé máa mi. wàásù sọ́ọ̀sì bíi tẹ́ ń lọ. lọ́mọ kò sí mi nínú pé kí n bá parí ìjà. ìmọ̀ pé kó mi mo ti sunkún fẹ̀ para mi àná pé mo bá lóyún ìsẹ̀ni máa ti sẹ́ ẹ wo mo fẹ́ bùn yẹn níbi nídìí ẹ̀ fún ẹ̀ fún lọ́mọ yóò mi fún. ẹ kí ló dé tẹ wá sunkún báyìí. ìwé yẹn ń jẹ mí ọkọ mi fìyà jẹ mí mi bá sámọ̀nà bá mi ò sẹ́tí bèrè owó lọ́wọ́ ọkùnrin àmọ́ kó tó fífẹ́ lò fún mi gbogbo ayé mo fi fún pé kí n mọ́ sálẹ̀.

torí àwẹ̀ alágbára nìmi gan dẹ̀ mọ̀. èrò ń tà ń sọ ni wípé tá a bá ti ẹ̀ gbìyànjú ẹ má pè mọ́mì tá a bá sọ̀rọ̀ tí àwọn ọkùnrin ẹgbẹ́ rẹ̀ bá bá sọ̀rọ̀ ìdààmú ni bá yín tá wá síwájú ayé fẹ́lẹ́. mo fẹ́ràn bẹ́ẹ̀ inú jíjí wá pẹ̀lú àṣírí àṣírí mo pè é. àṣírí lẹ bá wá àṣírí mo bá wá mi ìfẹ́ kọ́ mọ̀ ni ẹnìfẹ̀ kọ́ mọ̀ ní bá bá inú rẹ̀ dùn àmọ́ kò sí tó fẹ́ fún mi náà. kò ní tí ò fi ràn mí lọ́wọ́. kò sí fi ràn mí lọ́wọ́ ọmọ mi. ní tẹ̀mí sọ ni pé táwọn aláàánú bá dìde láti ràn yín lọ́wọ́ ńkọ́. sẹ́rí mo bá bímọ sí mo bá ní tó fẹ́ ṣàánú mi tó máa fi owó tajà mi ọkàn mi báyìí àmọ́ mo fẹ́ bóyá lọ́mọ ẹsẹ̀ ìfẹ́ fún ní sẹ́mọ́ mi mo ní ìfẹ́ fún lọ́mọ ẹni tí mo bá fún un lórí àdùgbà ah, mo tó kó sóun lọ́wọ́ sẹ́mọ́ mi ìfẹ́ fún ni mo ní ìdí àdúgbò tọ́lọ́ kó sí i ilé ìrìn lọ́wọ́ ajá ajá jó ló bá káàkiri mo tata ilé mo fi tata bọ́ta mo fi tagi àti tán mo tó lọ́bàá yàn fọ́tọ́ káàkiri káwọn ọmọ mi lè bàjẹ́ kí n lè bàjẹ́ yàn ìfẹ́ fún ni mo fẹ́ bẹ́ẹ̀ tó ìnà ọmọ láyé ni mo fẹ́ bọ̀ náà. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. I find the strength I need every time that I look into your eyes. It's your love is unconditional. Nothing serves this love better than a bowl of Indomie. So, show some love with Indomie. Explore new worlds with podcasts from BBC News World Service. So now the brand new stadium has come alive with all the noise and colour of one of the world's great sporting events. What if you could copy the desert's most famous animal to design a more environmentally friendly building? Is Kim Jong un trying to train a young generation of warriors in a new frontier, cyberspace? Search BBC News World Service wherever you get your podcasts. I need every time His love is unconditional. Nothing serves this love better than a bowl of Indomie. So, show some love with Indomie. Ibadan Kini Fresh FM, Nibadan Lawa. káàbọ̀ padà. ètò òmúlérò ni o. ìwọ olólùfẹ́ mi. sẹ́ẹ̀rì kó peléke ó pin mẹ́rin ó kà mọ̀mọ́. bàbá mọ́ gbá àwọn fọ́nrán kọ̀ọ̀kan síta báyìí àwọn aláìnígbàgbọ́ wọn ò ní níyípadà ọkàn. ṣe ti rí i pé ẹnu oníkàtẹ́ ti gbọ́pọ̀n yìí dáa ọwọ́ wo la fi jẹ́ o scan rèé o scan ipò alágbára èsì scan tó lọ ṣe rèé tè mọ̀ pé oyún ni ó ní lọ́wọ́ mi iṣẹ́ ń wò mí nílé. kò sígbésẹ̀ tí o ti gbé o ti sọ àwọn ọ̀rọ̀ kan ṣáájú ó sọ àwọn kan náà lẹ́yìn gbogbo tó bá mi sọ lé wákàtí kan tá a jọ sọ lórí fóònù kọ́ ó gbéra ẹ̀ ó gbéra ńlẹ̀ ló wá síbi lọ́jọ́ Wednesday ń sunkún ní tomi lójú pòròpòròpòrò ààrẹ rẹ̀ rẹ̀ kù wọ́n bá ń tẹ́ ẹ gbọ́ bí ìṣẹ́jú mẹ́jọ yìí. ojú olúwa ló lè lẹ́yìn tó jẹ́ pé àfẹ́ káwọn tí ó jẹ ẹ mọ̀ pé lágbájá ni tàmẹ̀dò ni àfi ọwọ́ à ń bẹ́ náà la tó ń rẹ́ láàárọ̀ yìí ńgbà mo tó rí pé ah, ẹ bá ń tán yọ ilé ẹ bá ń tán yọ ilé lójó lọ́jà kẹ̀ gbọ́. ọwọ́ pé ẹ àgbà ẹ̀mí là kó láṣẹ ṣe báyìí wàhálà ìlú mọ̀ká pírẹsẹ̀ntà ẹ̀rọ àárọ̀ ìkọ́ni ọ̀yọ́ sílé o ah, ẹ̀tì ẹ̀bùn náà bí bá mẹ́ lé ká fọkọ láyà sílẹ̀. tiwa tó wa lẹ́rù. bá lọ́ra ta kété yẹn méjì lẹ́ẹ̀mẹ́ẹ̀dógún méjì lẹ́ẹ̀mẹ́ẹ̀dọ́gbọ̀n ọmọdéwò ah! ah, ńjọ wọn bá wá gbóyún kọ́ ọmọlé ìní agbédè yìí ọkọ mi ò sí lé o. Hmm. ẹ ṣàtìmọ̀ ọgbọ́n tí mo fẹ́ ká mú jáde ń bẹ̀ ẹ̀ tó pè wọlé kẹ́ ẹ̀ tó dá sí bí àwọn èèyàn bá ń pè wọlé tán dá sí bóyá ẹ̀ mọ ohun tí mo fi á mú jáde ń bẹ̀ tó jí ọgbọ́n ọwọ́ wo làá fi jẹ́ síbí wo làá fi jẹ́ bó láà ọ̀rọ̀ yìí gbà bó láà ti ṣe ọ̀gá àbí àbáhùn ṣọ̀gá ti jí ah, <laughs> toríjọ Wednesday tó wá mo wo lẹ̀ mo ní àyàn rí mọ́tò mo ní yéé àlàyé ah, ti jáde. takété ẹ bá jẹ ká kọ́kọ́. wọ́n mú lọ sọ́fíìsì ọ̀gá ni pé mo bá yín gbèdé o kọrúkọrù kọ́ńkọ́ ẹrù rí ọkọ yẹn lẹ́fọ̀ọ́. ok bá ń ṣe ojú òpó sílẹ̀. 08032321059 08077771059 plus 234809222 ten fifty nine kí lọ́nà àbáyọ bó la ṣe fẹ́ gba ẹ̀mí yìí là. lọ́tọ̀ ló yẹ. torí n tó wí ní òpin ọ̀rọ̀ rẹ̀ mo ti rẹ̀ kúrò ní pé tí tí n bẹ mọ bí n ṣe bó ń ṣe tá a bẹ mọ bá ṣe wá solution sọ̀rọ̀ òun àbúrò pé òun ṣe gbá ẹ̀sìn tí mo ti rú wọn wá tún lè ṣe. Hmm. ọ̀ya ṣé ojú òpó yìí lẹ̀ 0244 hello. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. orí yóò ní dàrú o. àmì àtẹ̀yìn náà. ṣe rí ọ̀rọ̀ ọmọbìnrin yẹn ó ti ro ilé ayé pin lákọ̀ọ́kọ́ olúkunmi ló kọ́ mi olúkunmi sangoji mi mò ń pè láti airport alákíá ṣe rí ọmọbìnrin yẹn ti rò ó pin ọkọ rẹ̀ ọ̀dẹ̀ wúlò nù lé pàápàá pàápàá pàá láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni ọ̀rọ̀ yẹn ti wọ́ wá tó ti wọ́ wá láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí tọmọbìnrin yẹn sọ tá a gbọ́ ọmọbìnrin ọ̀fẹ́ máa ṣe ṣekúṣe káàkiri hmm. ọ̀fẹ́ máa ṣe ṣekúṣe káàkiri pé kọ́ máa ṣí káàkiri kọ́ máa ṣí káàkiri bọ̀sí tèmi wá lérò pé a lè ṣe. wọn ò jọ sí papọ̀ náà fọdún mẹ́jọ o. wọn ò jọ sí papọ̀ fọdún mẹ́jọ náà. rárá rárá rárá ẹ ṣe bẹ́ẹ̀ ṣe gbọ́ lẹ́nu rẹ̀ lọ́dà ẹ báyẹ̀ bá farabalẹ̀ ní ẹ lọ́ọ́ tún gbọ́. wọn ò sí fọdún mẹ́jọ náà ti túká ló ti ń jagun ayé ẹ̀ kiri pẹ̀lú ọmọ ọmọ ọmọ mẹ́rin. chọ́ọ̀chì kan tí a bá wọn parí ìjà. rárá wọn bá wọn parí ìjà ní chọ́ọ̀chì ó ní ìwàásù chọ́ọ̀chì ibi tí òun ń lọ wípé káwọn dárí jin ẹni tó bá ṣe àwọn káwọn tara wọn sin lọ́hùn ìgbà wo ìwọ obìnrin tó o bá ń bọ́kọ rẹ̀ jà ìwọ ọkùnrin ó ní ìwàásù yẹn ní mọ̀ ń gùn lọ́kàn ló ń ṣe wá ó ní ló ń ṣe á pè é pé kóun ó dáríjì ní December ah níbo lọ́wọ́ à ń gbé ibi mò ń gbé rèé ọwọ́ á wà lọ ibi ọwọ́ àlọ́ náà ibi ọwọ́ àlọ́ náà ló ti lọ tún fún ẹ. ìyá mi o ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ nípọn o. ìjọ tó sì ti lọ ìjọ ti wà lọ́hùn pé ó dà dáríjì hàn sáàmọ̀ gbọ́ bá mojúṣe rẹ lójúṣe ẹ̀yìn gbá kinní kan kinní kan ẹ̀yìn ọ̀dà sáàmọ̀ bínú so ti dáríjì mi kí n lè mọ̀ pé o ti dáríjì mi ìmọ̀dẹ̀ ah. látijọ́ tó ti á ṣe mọ̀dẹ̀ ọ̀wà kò tó wà lọ́mọ́ ìyá mi. ọ̀wá lọ́mọ. ọ̀rọ̀ yìí ọlọ́run fún yín yanjú o. ẹ̀yin lè yanjú ẹ̀ ní lọ́run ajé ẹ lọ ẹ bá ń tilẹ̀kùn ẹ má jẹ́ wọ́n bọ̀ ta ẹ ṣe ẹ jẹ́ àgbọ̀tọ̀ ọpọlọ yóò ní dáa mi. èèmọ̀ bá wọ́n ti ní èjẹ́ o ẹ bá ń kọ́kọ́ mi o ẹ padà pé ọmọbìnrin yẹn ẹ wàá ṣe kí ni ẹ wàá bẹ̀ dáadáa ah. ẹ bẹ̀ ẹ fọ ẹlẹbìnrin chọọchì tí ń lọ kẹ wàá lọ bá pásítọ̀ yẹn náà kẹ tún bọ kó bá wọn sọ̀rọ̀. Mm, ó dà kò burú ẹ ṣeun. Mm. hello. hello. ẹ káàárọ̀ o. hello ẹ káàárọ̀ o. ojúmọ́ ayọ̀ rẹ o. ẹ kú ètò. ètò rèé yèyé múlẹ́rọ́ wọn mọ̀ bá ń gbé kínní ọ̀ǹdẹ́ kan bọ́ kí o. ah ìfà tó mí bọ́ lójú mi kọ́ lọ́ọ́ ṣàánú kọ́ lọ́ọ́ má yẹ káwọn ọmọ wa ṣe léyà. àmín. kọ́ má ṣe ọkùnrin fẹ́ àtọmọ́wọ́ ọkùnrin àtọmọ́wọ́ obìnrin. Mm. èyí tó wà nílẹ̀ yẹn in mi mọ nǹkan tí mo lè sọ ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ mo fẹ́ tu obìnrin yẹn ni tó bá yẹ pé lè ti gbogbo wa bá lè help obìnrin kó jọ kó má fún yàn lọ́mọ yìí kò mọ̀ bóyá ọmọ yìí gangan ló máa wá ló máa wá ló máa bí. mo ní tó bá jọ́ lógonú àwọn ọmọ yìí ó ní kọ́ lọ lògo rẹ̀ nílé ẹlòmíì. <laughs> Ah, ó desperate. tó bá rí ràn lọ́wọ́ tá a bá lè ràn lọ́wọ́ obìnrin kó bímọ yìí kó tọ́jú ọmọ ìfúnra rẹ̀ ni mm. kó má fún yan kò mọ̀ bóyá ọmọ yìí ló máa padà wá sin òun tó máa padà wá tọ́jú òun bí ò bá mọmọ tó máa sin òun ni eyín oníṣe làálàá ó jọ èmi ń bẹ ni èmi ń bẹ ni kó fún ọlọmọ kan ní iṣu kó káwọn èèyàn kan jẹ́ ká dìde ká ká ṣùgbọ́n. ó ní ó ní mo níṣẹ́ torí pé mo níṣẹ́ fẹ́ fún èèyàn lọ́mọ kẹ́ ẹ fi gba owó nítorí pé ẹ rí bíi pé ẹ lówó lọ́wọ́ ó ní rárá o ó ní wọ́n ṣe mọ́ fún lówó kankan wọ́n hmm. àní kí. Ah, ìyàmú ìyàmú ìyàmú lérò pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. tó bá ṣe pé èèyàn lè rí ọgbọ́n téèyàn fẹ́ fi bá ọkọ ẹ̀ sọ̀rọ̀ ṣé èsè pé yìí náà ń sunkún bíi tẹ́ ẹ̀ wá yẹn ṣé èsè pé ń sunkún bíi tẹ́ ẹ̀ wá yẹn ọjà. ìbátújà àánú àbí àánú ọmọ ni báwo ni èèyàn ṣe máa fi ẹkún àti ìdààmú tọ́ ọmọ hmm. tọkùnrin ajẹ má tọkùnrin ajẹ wà ní kíkọ́ tó bímọ kò tiẹ̀ ru ọjọ́ alẹ́ pé kò mọ ọmọ tó máa ń sin òun kó dẹ̀ tọ́jú ọmọbìnrin àtọmọ ẹ̀. kọkùnrin wa dúró ní dúró ó ti fẹ́ yàwó mi à. yèyé múlẹ́rọ kọkùnrin dúró ń dúró ọmọ jápojápo kọ́sàmọ́ já epo káàkiri gbogbo ilé epo kò sì hmm. mọ́ wàá wẹ́yìn rẹ̀ wò. kì í ṣe pé o. ọmọ mẹ́rin kò kó náà máa retí nǹkan tó máa gbẹ̀yìn òun kó máa retí nǹkan tó àwọn kan ń wá wọ́n ń wá wọ́n ń wá lójú méjèèjì wọn ò rí ṣùgbọ́n ẹbí fẹ́ ro obìnrin yìí kó jọ kó má fún yàn lọ́mọ yìí ó lè ṣe ọmọ yìí ló máa là kó ṣàánú kó tọ̀. ọ̀rẹ́ mi ǹlẹ́. ọmọ ọmọ tó máa tọ́jú òun. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. kó jọ bí ti ọmọ yẹn fẹ́ dá sí. Ah. ẹ kú ètò ẹ máa gbé tó bọ̀. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ èmi náà ṣe jù bẹ́ẹ̀ lọ wẹ́ẹ̀sì. yóò jí o. ẹ káàárọ̀ o. káàárọ̀ o. ojú máa yọ̀rẹ́ o. ẹ pẹ̀lẹ́ kú ètò ọlọ́run máa fún yín o. ó kọ yín bọ̀lẹ́tìn dá sí ayọ̀ ló ń sọ̀rọ̀ láti ọjọ́. bọ́dà ayọ̀ ọ̀rọ̀ rèé. ó lágbára àkọ́kọ́ náà bó lẹ́ bá ń fi orí sí. orí mi wà lálàáfíà kò sí ìyọnu kò sí wàhálà kankan. kò sì ní jábọ́ lágbára ọlọ́run. àmín. ẹ kú ètò ọ̀rọ̀ yìí yóò paka sọ o. ó pè mí rìn o. ó lágbára. ẹ gẹ́gẹ́ bí táwọn tó ti bí àmúlérò ṣe sọ. ẹ rí táwọn ọkùnrin ṣàwọ obìnrin dà báyìí. ó ní agbára ó ní agbára. ṣe rí táwọn ọkùnrin ṣàwọ obìnrin dà ó lágbára tabalẹ́nu mi. téèyàn bá délé ibi tí wọ́n ti ń tọ́jú àwọn tó bá dàbí ìgbà pọ́nfẹ́rẹ̀ téńtéńté ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọkùnrin lẹ rán àwọn obìnrin bẹ̀ obìnrin lọ́pọ̀ jù lọ. kí wá ṣe gbogbo ọkùnrin náà kọ́ ló ń ṣàánú ni àmọ́ ibi táwọn ilé ti wà. àdìọ́kàn depression frustration bóyá fọrí lulẹ̀ ńgbà wọn bí jáde ní ọlọ́run dáríjì mi kò yé mi tó o ah. because tókùnrin bá fi lè wà atlas bíi eléyìí ó ti pọ̀ ju obìnrin o gbọ́dọ̀ sọ nǹkan tí ò da jáde lẹ́nu àmọ́ lórí ni mo ti mọ́ sí. ọkùnrin yabi mọ́wò tọkùnrin ń gbègbèsè ayé kò kàn mí. Ah. ọmọ ìkíní ọmọ ìkejì kẹta dé ìkẹrin tó dẹ̀ ń fìyà jẹ obìnrin yẹn ẹ mọ nǹkan tó wà nílẹ̀ torí ká lè fẹ́ lómi lásìkò ẹ jẹ́ ẹ bá obìnrin yẹn sọ̀rọ̀ lágbára ọlọ́run mọ̀ pé bí gbogbo àwọn èèyàn bá ṣe ń gbọ́ báyìí ní ìsìn Mm-hmm. eléyìí tó eléyìí yìí ìtọ̀nà ọ̀la lọ́lọ́ máa fi ṣe fún ah. lágbára ọlọ́run kẹ́yìn náà dẹ̀ má gbàgbé wípé ẹ máa múra sílẹ̀ ẹ jẹ́ minister of women affairs lágbára ọlọ́run kì í ṣọ̀rọ̀ ọ̀rọ̀ o eh. lágbára ọlọ́run mo ti sọ fún yín. ẹ lọ mm-hmm. torí gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí ọlọ́run ló ràn yín kì í ṣe mímọ̀ ṣèjì tì yín ọlọ́run dẹ̀ ti dúró síbi kan tó ti fẹ́ san fún yẹn yẹn lọ ẹ̀kọ́ lẹ ṣàmúra ti bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀ ní ṣubú fẹ́ẹ̀sì òní ìbàjẹ́ láti ọlọ́run àmì ọ̀dà ọ̀nà. ẹ ṣe sá. lẹ́tọ̀ yìí fresh one zero five point nine ilé orin challenge ń bàdà hello hello hello ojú òpó ti lọ́pọ̀ ó ti jápọ̀. Mm hello. ẹ káàárọ̀ ẹ káàárọ̀. yes ma. ẹ kú ètò. ètò rẹ o. lọ́wọ́ máa fún yín ṣe o. àmín. àánú obìnrin yìí ṣe mí gidi gan o nígbà tí mo gbọ́ ètò yìí o. ó ga ok. Ah, àánú ẹ ṣe mí o. ẹ wo ẹ bá sọ̀rọ̀ gidi gan orúkọ mi ní ìfẹ́ ìbámu ìjọba láti lè ṣe o. yes ma. ẹ bá sọ̀rọ̀ ẹ bẹ́ẹ̀. ẹ bẹ́ẹ̀ gan gidi. mo ní tí yaba mo ní ẹ jẹ́ àpè pàdé ẹ jẹ́ àpè mo ní ẹ jẹ́ àwọ̀ wájú ayé fẹ́lẹ̀ bóyá ọmọ yẹn gan ló wà máa ṣàánú fún lọ́jọ́ iwájú tó máa gbógun ẹ̀ dìde àánú àdìde fún un àánú àdìde fún o àṣùgbọ́n ọkùnrin náà kò bẹ̀rù ọlọ́run o. kì í mọ sóun nìkan wọ́n mọ̀ pọ̀ bẹ́ẹ̀ ń gbòòrò tèyí tá a mọ̀ gbọ́ la gbọ́ yìí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ọkùnrin yẹn gangan kò bẹ̀rù ọlọ́run. nígbà tí ilé ayé ẹ̀ bá wá ń dojúrú kò ní mọ̀ pé àfọwọ́fọ̀ ohun tó ń ti obìnrin fi wá ronú tọ́bílẹ̀ mi ń retí ọpọlọwọ ò lè rọmọ rà lóòótọ́ olówó ti ń rọmọ rà láti pàṣẹ ìmọ̀ ìgbàlódé ṣùgbọ́n ṣé gbogbo ẹ̀ ló succeed ṣé gbogbo ẹ̀ ló succeed. àgàn tó ń sunkún ọmọ báyìí ẹjọ bá wa bẹ̀ o hmm. ọlọ́run á dìde ìrànlọ́wọ́ fún o ọlọ́run á ṣàánú ẹ o ọlọ́run á bu sínú ayé ẹ o ọlọ́run ní jẹ́ kó kò ní ronú para rẹ o. àmín àmín ìyẹn gan kókó tó jẹ ṣe bí wọn ló sọ pé ti bá. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ sà. hello. ẹ káàárọ̀ ẹ ti wà ń bẹ̀ sà. a kò ojúmọ́ o. ee Gbénga Balógun rèé. a kò ojúmọ́. ojú máa yọ. Gbénga Balógun rèé o. Hmm, ọ̀rọ̀ rèé o. Ah, ṣe rí tó bá yá nísìnyí a máa níbi aago kí a máa ṣe ìjẹ́rìí fún agbára Ọlọ́run. àdẹ̀tí ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún gbogbo iṣẹ́ yín ìṣòro ti ń so ń bẹ̀. Hmm. ṣé wàá rí ọmọbìnrin yìí hmm. obìnrin alálùbáríkà ni hmm. obìnrin tó ti dúró fọ́dún mẹ́jọ tí ò yàn lè. kò sì ṣe nǹkan oṣù kò ṣe nǹkan oṣù gan láàrin ọdún mẹ́jẹ̀ẹ̀jọ ó sì ń ṣiṣẹ́ rẹ̀ lọ. bẹ́ẹ̀ ni ó fìgbàgbọ́ mọ́ ọlọ́run tó ẹ̀rọ àǹfààní tọkùnrin yẹn ní ló wá ń fi ó ṣì àǹfààní yẹn ó ṣì lò ẹ wo obìnrin yóò lè bí oṣù mẹ́ta tó ti hmm. bẹ̀rẹ̀ sí rin ní oríṣiríṣi hmm. ẹ wá rí gbogbo àwọn ọkùnrin ni màá wá bẹ̀ àbí ọkùnrin lèmi máa kọ́kọ́ bá sọ̀rọ̀ àbí màmá tọ́ àwọn ọmọ hmm. tí ó ṣèyàn o àwọn Yorùbá sọ pé ẹni tí ọmọ bá sin òun ló bímọ àwọn ọmọ tí ó tọ́jú yẹn tí yẹn bá dàgbà tán. èèyàn wá yin obìnrin tọmọ mẹ́rin tọmọ mẹ́rin ìta bí síta ìta bí pamọ́ síta. ó tún wá ló ń dáríjì ọ̀tá ìdáríjì ọ̀ ò rí nǹkan kan tó lè fi pé o lè fi elevate ẹ̀ eh, pé iṣẹ́ rẹ̀ ńkọ́ eléyìí ńkọ́ tọ̀hún ńkọ́. nígbà tí ó pọ́n wá nígbà tó wá dá nígbà ẹ̀yìn ẹ̀ wò téèyàn bá ń dalẹ̀ sórí àtàn fún odidi ọdún mẹ́jọ kí wọ́n gbé nǹkan sí ẹ̀jẹ̀ ọjọ́ tó bá kàn fi àgbàdo sí báwo ló ti máa wù ó máa wù tó máa lómi lára. ọmọ bẹ́ẹ̀ ni ní scan gbé wá alo n bò muskan lọ́wọ́ fún mi ó ní ẹ̀rírè ẹ̀rírè ẹ̀rírè. a máa wá wípé a máa wá wípé wọ́n bọ́mọ lórí àkìtàn wọ́n bọ́mọ lórí kínní ó ní ó ní ó ní ó ní bòun ọ̀bà rẹ nípa mm. tóun ọ̀rẹ́ ni sọ pé kínní òun sábà pé òun ó rú òun ọ̀sán orí àkìtàn bìkan ló wọ́n lọ gbèjù sí nínú sálángà bìkan nínú odò giriwo òun ò ní fún náà òun báwo láṣẹjọ ṣé ni ẹ bá dá sí ẹ má wòrí àtọ̀run ràn. gbogbo àwa tí gbogbo àwa tí a wá ń gbọ́ ètò yìí àtìlé àtòkò ẹ kí gbogbo àdìdì ìrànlọ́wọ́ ó ní one thousand ó ní two thousand ó ti tó kéré o hmm, ẹ jọ ẹ jẹ́ káwọ́ kẹ kẹ ẹ má fi àkáǹtì obìnrin yẹn àkáǹtì tọ̀dọ̀ yín gan-an sílẹ̀ ṣe gbogbo oníkótó lọ́kàlùkù bá dá ká kó lọ. ẹ mọ̀ pé tó bá rówó gbalé tó bá rówó gbalé tó rówó ṣiṣẹ́. bẹ́ẹ̀ ni tó bá gbalé tó dẹ̀ ń ṣiṣẹ́ ẹ wò ó tó sì ní àlùbáríkà. a mọ̀ pé gbogbo wa pátápátá ni bàbá ọmọ. a ti mọ̀ pé gbogbo wa ni bàbá ọmọ a mọ̀ nítọ̀ ẹ̀ tí a mọ̀ nítọ̀ rẹ̀ tí ó tí nǹkan nkankan tí bá ń rìn nǹkan ṣe bí iṣẹ́ kò ní rora débi pé ó fẹ́ ọmọ ọlá ni kì í ṣe pé òun fẹ́ fi gbowó lọ́wọ́ n change environment bí tó ń wà. Ah, eh? bẹ́ẹ̀ ni ilé Ah, ìyá wa ń pè ah, mọ́ lọ Gbẹ́ngà Balógun eh. ìyá wa Bọ́sẹ̀ Adédìbú náà ń pè é wọlé báyìí lórí afẹ́fẹ́ ọ̀dà ọ̀dà ọ̀dà ìyá mi yèyélúwà alẹ́ Ìbàdàn ah, orí afẹ́fẹ́ mi ò lè gbé yín sí orí afẹ́fẹ́ pẹ̀lú láì mi máa. kí n jẹ́ kóbìnrin yẹn yọjú sí yín ọ̀dà yèyélúwà alẹ́ Ìbàdàn mo ti gbọ́ yín mà mo ti gbọ́ yín mà mo ti gbọ́ yín mà màá mú wá màá mú wá ó mm. lágbára hello hello. ẹlẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. báwo látọ̀ lọ́n da. yes sir. ẹ wo ọkọ ọmọ yẹn ọkọ obìnrin yẹn ò fún ọkọ yẹn ní ọmọ yẹn ní ibi tí ń lọ ọkọ rẹ̀ ò fún kódà kò ní tó lè ṣe fún kò ọkọ rẹ̀ ò fún ẹ jẹ́ ká wọ padà rẹ̀ dáadé bóyá ọmọ láàrin bóyá àwọn aláìní àlá máa lọ gbé náà máa lọ gbọ́ ọmọye fún kí ọlọmọ mọ́nítọ̀ rẹ̀ ń bẹ̀. ó fi yùn náà kọ́rọ̀ ó fi yùn náà kọ́rọ̀ ó lóun ọkàn fẹ́ mú lọ lé ọmọ aláìní ìyá tí wọ́n ti tún fìyà jẹ́ pé bóun ò rí mọ́ òun ò ní ìdí àti máa rí mọ́ òun ò ní ìdí àti ẹ̀tì fojú kàn mọ́ kódà gan tí ọgbọ́n mọ́ lọ́wọ́ òun gan òun ò ní ìdí kó má jẹ́ kẹ́ àwọn ọmọ yẹn wọ́n nígbà tó bá tún gbọ́ ọmọ yẹn fún wọn lọ́ọ́ fọmọ yẹn sí oògùn owó kóra mm. yẹn wà kẹ́ ẹ gbé fún tán. mú ta bàbá yín parí ìjà ńkọ́ ẹ jẹ́ àpè káwọn ọkùnrin ẹgbẹ́ rẹ̀ ká mú sáàrin ká mú wá níwájú ayéfẹ́lẹ́ ká wíṣẹ́ gbé ó ní rárá àní ìfún lọ́mọ nìṣẹ́ àní ìfẹ́ fún lọ́mọ nìṣẹ́ ibi káwọn èèyàn bá ràn yín lọ́wọ́ ńkọ́ tí owó tẹ́ ẹ nídìí ànímọ́mì ànímọ́mì. hello. hello. ẹ káàárọ̀ ẹ káàárọ̀ mandela rèé shabbat shalom. shabbat shalom. shalom o. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. àná obìnrin yẹn ṣe ní káwọn omi ti dáwọ́ lójú mi gan náà ní kíkọ́ ẹ̀ ṣàlùwẹ̀ ẹ̀ ẹ̀ ṣe ní gan. ó yẹ orí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀. àlọ́ ẹ̀ ṣe ní gan. bàbá mi omi ti dáwọ́ lójú mi. lọ́rọ̀ tí babalẹ́kọ̀ sọ náà ló kẹ́ gbowó aláṣà ẹni tí bàbá yẹn káfíńkà sọ fún bìnrin yẹn náà irú àwọn òṣèré náà rẹ̀ ń gbé yọ wọn sì tẹwàá ti fọwọ́ wọ́ lára bára yìí sì máa ń balẹ̀ ní kó ṣọ́ra tó lọ́kùnrin báyẹn náà wọn àti bóbìnrin náà náà sọ nìyẹn wọn àti bóbìnrin náà sọ̀rọ̀ náà tọ́gbà bá fìyà sí wà òkè bá ọkùnrin yóò tún wá tó apá lọ́wọ́ fún ìfowó wọ́ra. tẹ́lẹ̀ inú o sì járe kọ́gbọ́n wọ́n tó mọ̀ wípé o ti ka sáàmù mẹ́rin sílẹ̀ o ti rìlíìsì álbọ̀mù mẹ́rin o sì mọ̀ nítorí ń ta ọrùn ń ro bórí òru ọnu ọ̀jẹ́ kí ló ní ọmọ ìgbàbí tí o ti lọ ṣe family planning lọ. sá kí ló ní òun gbàgbé tí ó ti lọ ṣe family plan ó ní ṣùgbọ́n gbà tó òun ò ṣe nǹkan oṣù látọdún kẹjọ táwọn ti separate pé òun ò ní lọ́kàn pé nǹkan kan òun ò sì rìnrìn ìyá kankan ó ní òun sì mọ̀ tọ́rọ̀ mọ̀ pé mọ́kàn lòun ó ní torí pé òun mọ̀ pé mọ́kàn lòun òun ò rìnrìn ìyá òun ọ̀yàlẹ̀ òun ò ṣe ṣìnà òun dúró lórí ọwọ́ òun ní wàásù chọ́ọ̀chì ipe ẹ̀rẹ́ mọ́ ẹni ẹ̀mí ìdáríjì ọ̀dà akọ chọ́ọ̀chì ti ń lọ gan ká ẹ ẹni tó sì jẹ́ ìlú mọ̀kátíṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ńlalẹ̀ tọ́la lẹ̀wù tọ́la kọ́njá lẹni tí ó jẹ́ olórí ṣọ́ọ̀ṣì ibi lọ́mọ ní òkè jẹ́ pé bàbá mi yẹn nínú olúwa wọn ò gbọ́dọ̀ rí aago mi kọ́mọ bọ́n mi sì mi wọ́n á pè mí padà ah mọ́mí ẹ mọ́ dánwọ́ ìfẹsẹ̀ àní ìfúnlọ́mọ ẹni sẹ́ ẹ wò ó lágbára ẹ ṣe Mandela láti Jerusalem. hello. hello. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ẹ kú ètò. ètò rẹ múlẹ́rọ̀ la pé o fresh ilé orin ah, challenge ah, ìbàdàn. Ah, olúwa ṣe orí is the first time for over two years that you have created uh, fresh fm. ah two years kọ́ la create rẹ o ọdún kẹjọ rẹ mọ̀ rẹ. over Uh, that is it. I said over since then you have created uh, Fresh FM. All right, sir. I've been trying. Yes, sir. And I really appreciate God yes. for coming in. Ẹ tí n bá máa sọ ẹ kú gbìyànjú mm. ọlọ́run á máa dé ìgbìyànjú yín ládé o ilé yín náà ní dàrú kò ní tú o ẹ wo ọ̀rọ̀ yìí lágbára bí mo dẹ̀ ṣe wò gẹ́gẹ́ bí ìyàwó pé ṣe sọ mo rò pé kò sí ọ̀rọ̀ ìyànjú ta lè sọ fóbìnrin hmm. tí ò rọ ọmọ yẹn pa hmm. níbi tó ń bà mí lẹ́rù kì í ṣe tábà wá ní àwa gbìyànjú gbogbo wa dáwó arànlọ́wọ́ bí mo ṣe ń wò bó ṣe ń sọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn pé ó desperate hmm. ó lè rọ ọmọ yẹn pa torí pé kì í ṣe owó tá a fẹ́ dá fún gangan ní tó dà yẹ kó jẹ́ problem ẹ̀ nìkan bí kò ṣe é pé ó ti kórìíra ọkọ débi kó ti fi yí ìkórìíra ẹ yí ọmọ tó bí tó fẹ́ bí hmm. ó ti kó yí lára. àlọ́ mo ní bàbá jẹ́ ọmọ ológo ńkọ́ oníkọ́lọ́ lògo rẹ̀ ní ẹlòmíì. Ah, ẹ ó ti rí ọmọ yẹn gẹ́gẹ́ bí jábẹ́sì ni nígbà ọmọ ọ̀bànújẹ́ ni ó ti rí gẹ́gẹ́ bí jábẹ́sì ṣùgbọ́n bí mi mọ̀ náà bóyá taba tó wá jẹ́ kó rí ọ̀rọ̀ jábọ̀sì yékéyéké nípa ìrànlọ́wọ́ tí gbogbo wa fẹ́ ṣe fún bóyá kò bá rọrùn fún láti rí ní ìdàkejì jábẹ́sì pé ó pàpà ṣe rere nínú ayé ẹ̀ hmm. bí jábẹ́sì ṣe pàpà ṣe rere nínú ayé ẹ̀ bóyá kò bá rí bẹ́ẹ̀ ní ìdí nítorí ìdí èyí nǹkan ọ̀nà méjì náà ni mi fẹ́ sọ sí alákọ̀ọ́kọ́ ni pé tó bá jẹ́ pé àwọn ẹlẹ́ṣẹ̀ ọlọ́run chọ́ọ̀chì ibi tó wà yẹn tó bá jẹ́ pé a lè fi sí abẹ́ ààbò ibẹ̀ láti ràn án lọ́wọ́ láti make sure pé à ń gbọ́ jíjẹ múmu ẹ̀ èmi gan mo rẹ́dì láti volunteer ara mi náà láti máa gbọ́ jíjẹ múmu ẹ̀ then láti wá iṣẹ́ tó bá yẹ pé ọjà ata yẹn àbí ọjà tó ń tà yẹn náà la máa tà a wá ibi tá a ti máa tajà yẹn fún láṣà ti ṣe ìrànlọ́wọ́ fún un èyí náà sọ̀pọ́tì pé kí gbogbo mọ̀lẹ́bí múlẹ́rọ̀ ṣe ìrànlọ́wọ́ fún un. aká ṣe ìrànlọ́wọ́ fún un lápá kan ẹ̀kejì ni pé tá a bá wá rí i pé gbogbo ibi tá a tó a sọ sí tápọ́nà kan náà yẹn náà ni ó tẹnu mọ́ ó máa gbé ó máa bẹ́tà ká gbà fún láti taba rí ènìyàn kódà èmi gan lè gbà. ẹ̀yin gan lè gbọ́ yẹn. mo lè gbà. àbẹ ẹ kú ẹ ẹ ra mọ́lù ẹ̀ tẹ́rùtẹ́rù mi ṣe mi lè ra tẹ̀mí tẹ̀mí torí pé kí ni. ilé ìtọ́jú yín náà ti kún. ilé ó tó. wọ́n lọ́ mọ iye sáàmù tẹ́yìn náà ti kà ń bẹ̀ ọ̀rẹ́dì. ẹ máa lọ ẹ máa lọ ẹ máa lọ ṣùgbọ́n ọmọ yẹn torí tọmọ yẹn ní pàtàkì jùlọ ni in the most serious case. all right sir. Uh, I know what it takes we pray. even despite that we, uh, the, the call of God is upon me. All right, sir. He gave me a clear heart to see. Seven years we waited, oh, and sir. he finally gave a glorious son to us. Oh, yes, after the five years, we are still waiting, but yet. hello. jẹ́ àgbà kan sí àbí àmọ́ jẹ́ àgbà kan sí èrò èmi wọ́n mọ̀ dáyọ lẹ́nu ńgbà ń bá dìde lórí ètò ní ìsẹ̀ hello hello. hello mama ẹ káàárọ̀. ẹ̀yin náà láti lórí ọ̀fẹ́ gbẹ̀yìn ọjọ́ ti lọ. Ah, ok ok ẹ̀dá bẹ́ẹ̀ ẹ̀ eh, balógun ló ń sọ̀rọ̀ láti germany. ah ok mr balógun tù ú. Eh, eh, ẹ ẹ ẹ ṣe rí lórí ọ̀rọ̀ tí máa tó sọ̀rọ̀ tán yìí nísìnyí sọ ni pé ṣe rí ẹ jẹ́ kí wọ́n bá woman yẹn sọ̀rọ̀ lọ́hùn dáadáa ṣe rí ọmọ tó sọ pé òun tó ń sọ pé bóyá ó lè lọ ó lè rọ́pa ó lè ṣe kíní kan ó lè ṣe lóòótọ́ but ṣe rí ẹ bá sọ̀rọ̀ lọ́hùn kẹ pé jókòó kan bá sọ̀rọ̀ lọ bóyá máa mú lọ sí chọ́ọ̀chì ni kán dẹ̀ ṣe wá kán ṣe wá sí fún mm. kán dẹ̀ ṣe everything kán dẹ̀ bá sọ̀rọ̀ ọmọ yẹn ló máa jẹ́ ọmọ tó jẹ́ pé ó máa tan ògùn ẹ̀ yọ mm. ṣètì ọ̀sán ṣẹ́rí àwọn ọmọ mi wà tẹ́ pé tínú yìí ọba dùn sí pé ọmọ ilé wáyé àwọn ọmọ ẹ ló máa wá ń ṣe nǹkan gidi ẹ wo ẹ fresh fm tó gbé wáyé nìsín ẹ rí i pé many people ti sọ pé àwọn máa help àwọn máa ṣe kinní kan tí ọba dẹ̀ ṣọlá oyin yẹn náà ni kẹ̀tì understand so ìmọ̀ ìgbà bá kọ̀ ni pé kẹ́ jẹ́ kí wọ́n bá sọ̀rọ̀ lọ́hùn dáadáa kí wọ́n pè jókòó pé kó calm down pé kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ then again ọ̀rọ̀ ti tèmi ó kọ̀ máa ń dàbí gbàjẹ́ kébé bí aago máa ń ṣe pè ní ṣe rí ọkọ yẹn ẹ jẹ́ kí wọ́n pe ọkọ yẹn kọ́ lọ tẹ̀sí brain yẹn òbí a kò gbádùn ṣe rí àwọn ọkùnrin mi wà tẹ́ pé wọn ò wọ́n pọ̀ ń gbòòrò àní psychiatric tó kún obìnrin lọ́pọ̀ jù ń bẹ̀ táwọn bá sì pé ta lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ obìnrin lọ bẹ̀ ọkùnrin ni. ẹ ṣé mo dúpẹ́ sà Mr Balógun ẹ ṣé mo dúpẹ́ sà ẹ ṣé mo dúpẹ́ Mr Balógun yes sir yes sir. káyọ̀ ọkùnrin sí òsì fẹ́ dá sétò ni àbí àbí àbí <laughs> ìgbésẹ̀ tẹ́ ní gbé máa gbé gbogbo ẹ̀yin èèyàn pátápátá ẹni bẹ́ẹ̀ bá fẹ́ ṣèrànlọ́wọ́ pé ọ̀dọ̀ wa ni kẹ́ ẹ darí ẹ̀ sí ó ọlọ́run bàbá. ojú òpó òmìnira pè gbogbo ẹni tó bá mọ̀ pé òun fẹ́ ṣe ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́. ọmọ mi rí. zero nine zero one seventy six ah, oh. five sixty two ninety seven zero nine zero one seventy six five sixty two ninety seven oní nọ́mbà tèmi. ìmọ̀ mo lè rí rẹ̀ ṣe. bá a sì jẹ́ pé ọ̀dọ̀ ọkọ mi waheed lumọ̀ká pírẹsẹ́ńtà lè fẹ́ bá wọlé láti ṣèrànlọ́wọ́ zero eight zero two three three three one six one eight zero eight zero two three three three one six one eight. ẹ olùgbèjà ọmọ mẹ́rin. àǹtí yìí á sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹjọ́. oorun sókè mi ò. àǹtí ìyá ìyá ọmọ ológo. sókè sókè. ọ̀rẹ́ mi mọ̀ pa ọmọ ológo lọ́mọ yìí. lọ gbé mi lọ bàbá mi. bàbá sọ̀rọ̀ lẹ́yìn ètò yìí. lérí rẹ̀. gbogbo ń bá mọ̀ pé ó nínà lọ́wọ́ láti ṣe ẹjọ́ ètò tẹ́ ẹ sọ láàárọ̀ yẹn ó wù ú lórí jọjọ ó dùn mí dọ́kàn mo sùn mí kún ló mo mọ́ mi jẹ́ lójú ìyẹn kọ́ la fẹ́ mú jáde mọ́ o. ẹ̀ ń bá fẹ́ ṣèrànlọ́wọ́ ni o. ẹ jẹ́ àṣẹ̀fù ẹ̀mí ẹ̀mí tó so mọ́ ọmọbìnrin yìí lára ẹ̀ ẹ̀ ẹ̀ ti gbọ́ iye tọ́jẹ́ o. so ọlọ́run ó fún gbogbo àwọn ọkùnrin abímọ́wò ọkùnrin tí ò ní ojúṣe uh, ọkùnrin awáyé mọ́ jẹ nìkan ọjẹ́ nìkan tẹ́sẹ̀tẹ́sẹ̀ tá a mọ̀ dà kọ ọjọ́ wèrè tẹ́sẹ̀tẹ́sẹ̀ bí wọ́n ti wí nù. àwọn ọmọ ọkùnrin aláwáyé nígbà bíi eṣin kú ojú ọtí ọkùnrin sáà ọkùnrin lásán ọlọ́run ó mú yín yípadà ọkàn wá sínú ayé yín. Mọ́tọ́lání abisola. o. Ìlọ́ràngún ambassadọ̀ ẹ bá fẹ́ pè wọlé lẹ́yìn ètò tí mo fẹ́ gbọ́ ni account number dà tẹ fẹ́ ṣèrànlọ́wọ́ fún arábìnrin ẹ ti gbọ́ Ìlọ́ràngún ambassadọ̀ ẹ ṣeun. ti gbogbo ẹni tó bá fẹ́ pè àti fún mi láti Glasgow gbogbo yín ẹ dákun ẹ mọ̀ dáwàdà ká sèvù ẹ̀mí tọ́pọ̀ tó so mọ́ ọmọbìnrin yìí lára òdìjọ́ mẹ́jọ lórí ètò tá a pè ní múlẹ́rọ̀ kílẹ̀ yìí náà bò má bí aṣọ kílẹ̀ yìí náà dé mọ́ra kílẹ̀ fẹ́ fààyè gbà tí ó fi adi pé yóò ràn yín lọ ibi tí ọ̀yẹ́ ẹ lọ. ètò múlẹ́rọ̀ ń bẹ́ ń bì Fresh FM náà ní solution rẹ̀. fẹ́ lóyún fọkọ rẹ mọ́ lọ ṣe family planning mọ́ lọ ṣe fètò sọ́mọ bíbí ah, wọ́n ní ọ̀yà ń bù tọ́ bá ya lóòrò bíi tarábìnrin yìí ń kọ́ eh. ìbáṣepọ̀ bá ti lọ rèé ṣe ní mọ́kímọ́. tinubu romi a omi lọkọ iná ọ̀nà kò ní dí mọ́jà kó máa rà ọ̀dà kò burú já lọ àbí àná. gbọ́dọ̀ dé rí dúró. wọ́n torí ìròyìn àjá àbálẹ̀ ń bọ̀ láago méjì. ẹni tẹ́ fẹ́ sọ láti pè wá wá rí wa sọ̀ǹtẹ́yìn náà ńlá kọjá lórí ètò múlẹ́rọ́ fún lábẹ́ aṣọ lẹ́fẹ́ wá zero nine zero one seventy six eight five sixty two ninety seven. ọ̀rọ̀ ti jáde. ojú òpó ti mọ̀mí o dr olùtayọ̀ falẹ́tì òkèlọ́lá mọ̀mí o. ojú òpó ti wáyé dìlúmọ̀ká pírẹsẹ́ńtà bí ò sí àràǹdì lórí ètò múlẹ́rọ́wọ́ àràǹdì o. kò sígbà ẹ pé tí ò ní gbé kọ́ọ̀lù zero eight zero two three three three one six one eight òdì ní ọjọ́ mẹ́jọ fún ìwà akẹ́sọ̀jí àbí àjẹyà lọ ikú alágbára pẹ̀lẹ́ ọ̀sán sọ́ọ̀rì sọ́ọ̀rì sọ́ọ̀rì ní pẹ̀lẹ́ kẹ́yìn ọkùnrin dálẹ̀ tẹ́ ẹ̀dá gbòòrò ni ọ̀rọ̀ tí yín báyìí ṣọ̀wọ́n ọ̀rọ̀ àwọn àbí àṣọ̀wọ́n. tó Dr. Olútáyọ̀ Fálétí òkè lọ́lá mọ̀mí ò mọ̀mí-jp eré owó ọmọ àìkú baálé ọ̀rọ̀ kó máa jẹ́ ti gbogbo wa gbogbo ẹni Ọlọ́run bá fi sí lọ́kàn láti ṣèrànlọ́wọ́ ojú òpó mi ni ẹ pè ọ̀nà tẹ́ ẹ fẹ́ gbà ṣe ìrànlọ́wọ́ ẹ jẹ́ àgbọ̀ hmm. ilé tiwa náà ò ní dàrú o. dúró ó máa ń kájọ wá kájọ pé títí láì ṣe bí wọ́n láyọ̀ fẹ́ ọkàn mi kájọ wá kájọ pé títí láì. onídàkejì ìfẹ́ dùn olóyin onídàkejì àmọ́ bó ti wá wù kò rí o olólùfẹ́ má ṣe wẹ̀yìn o ìfẹ́ dùn olóyin onídàkejì ìfẹ́ olóyin onídàkejì àmọ́ bó ti wá wù kò olólùfẹ́ má wẹ̀yìn. 起来！ káráyé lè mọ̀ pé mo ní ọ ní bàbá. sọ mi kìkì araba tí kò ṣe wò lulẹ̀ káráyé lè wá bá mi dúpẹ́. bá mi dúpẹ́ ayọ̀ o. tí lójú mi sókè lọ́dọ̀ rẹ nírànwọ́ mi yóò ti wá. yóò ti wá o. sọ mi kìkì araba tí kò ṣe wò lulẹ̀ káráyé lè wá bá mi dúpẹ́. tọmọbìnrin ṣe ń wojú màmá ẹ. mo wojú rẹ bàbá ọmọkùnrin ṣe ń wojú bàbá ẹ. mo ti gbójú mi sókè lọ́tọ̀ rẹ nírànwọ́ mi yóò ti wá ṣe mí lóore àgbàyanu taráyé yòrí tí wọ́n yóò fògo forúkọ rẹ̀ sọ mí dígí àràbà tí kò ṣe wó lulẹ̀ bàbá sọ mí lórúkọ tuntun sọ mí dígí àràbà tí kò ṣe wó lulẹ̀ káráyé lè wá bá mi dúpẹ́ mo ti gbójú mi sókè lọ́dọ̀ rẹ nírànwọ́ mi yóò ti wá. tómi dígí araba tí kò ṣe wó lulẹ̀ káráyé lè wá bá mi dúpẹ́ yé. tómi dígí araba tí kò ṣe wó lulẹ̀ bàbá sọ mí lórúkọ tuntun. bàbá sọ mí lórúkọ tuntun sọ mí lórúkọ. sọ araba tí kò ṣe wó lulẹ̀ káráyé lè wá bá mi dúpẹ́ kọ́ wọ́n bá mi dúpẹ́ dúpẹ́ dúpẹ́. lọ́dọ̀ rẹ ní ìrànwọ́ mi yóò sì wá. ìrànlọ́wọ́ mi àtọ̀dọ̀ Elédùmarè wá ọba tó dá ọ̀run wáyé. aráyé lè wá bá mi dúpẹ́. Ha ha! tó bá sọ mí lórúkọ titun ọkàn mi á balẹ̀ màá yìn ọ́ lógo. tó bá sọ mí lórúkọ tuntun ọkàn mi á gbogbo ayé ni yóò bá mi dúpẹ́. mo ti gbójú mi sókè fìrè ayọ̀ lé mi lọ́wọ́ ṣe mí lọ́mọ àrídùnnú fáwọn òbí mi kí wọ́n rí mi kí wọ́n máa yọ ṣẹ̀ṣẹ̀. bàbá mi ò sọ mí ní kí tí kò ṣe wò bàbá sọ mí lórúkọ titun. sọmídìgì àràbà láyé. sọmídìgì àràbà tí kò ṣe wò orúkọ tuntun orúkọ tuntun orúkọ tuntun ni mo tọrọ lọ́wọ́ lọ́wọ́ ọba o. tí lójú mi sókè lọ́dọ̀ rẹ nírọ̀wọ́ mi yóò sì wá. ìrànlọ́wọ́ mi á tọ́wé lé.